Odi. Odi jẹ́ ọ̀rọ̀ orúkọ. Noun. Fence in English. Amo odi We build a fence to surround the house. Odi tún lè jẹ́ ọ̀rọ̀ àpèjúwe. Adjective. Aphonic in English. Obìnrin odi náà rẹwà gan. The aphonic woman is very beautiful.